ọjà láì jẹ́ kí ẹ̀mí wa ìmọ̀ Ramadan yìí kó gbà kalẹ̀ bákan náà kí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó mọ̀ ṣẹlẹ̀ náà ní ọ̀kan òkú ilé tí a bá wọn gbà ní òkè ìpẹ́ rahmatihi wa wa rahman rahimin a ti bá àlàyé débi ọ̀rọ̀ ọlọ́run ọba ní àyà ogójì òun náà ni a tú lánàá níbi tí ọlọ́run ọba ti ń sọ̀rọ̀ nípa àwọn kẹfìrí wípé àdàbí sallallahu alaihi kò béèrè owó lọ́wọ́ wọn ká tó wá sọ pé owó yẹn ìlú lé wọn sá níbi ẹ̀sìn ó ṣe jẹ́ lóde láwùjọ wa lẹ́ni náà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ń sọ òdodo fún wa wọ́n béèrè owó lọ́wọ́ wa ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àwọn èèyàn tún máa sá òdodo àwọn ẹni tí wọ́n wá béèrè owó lọ́wọ́ wọn tí wọ́n ń parọ́ fún wọn àwọn ni wọ́n máa lọ wọ́tọ̀ àwọn ọlọ́mọ nítorí pé ẹ̀mí ọmọ ènìyàn ó kọ òdodo àwọn nínú àmì tàbídá àwọn ẹni òdodo mọ̀ ó náà ní pé wọn kì í ta lówó àwọn ẹni òdodo wọn kì í ta òdodo lówó eléyìí nínú àkọtọ kí agbóyé kádẹmúdá ni ẹni pé ọ̀pọ̀lọpọ̀ wa lénìí tàbá ń gbọ́ àwọn afá súnà àwọn afá alẹ súnà pẹtẹmọ á ọ̀pọ̀lọpọ̀ ẹni mìíràn kì í tiẹ̀ ẹ fẹ́ gbọ́ nǹkan tí a fẹ́ sọ nítorí pé àwọn yẹn wọn sábà sọ àwọn ọmọ làwọn ọmọ náà wọn ọmọ làwọn ọmọ lè àwọn afá àwọn tí wọ́n ní tàn yín nìyẹn ká gbìyànjú abájúlá àwọn tó níròyìn tánàbí nílá yìí ká mọ̀ pé hakan òun wọ́rọ̀ sátò àmìyà ká mọ̀ pé lódodo àwọn gẹ́gẹ́ ni wọ́n jogún àwọn ànábì ọ̀rọ̀ àlùmọ̀ sọ̀rọ̀ àfẹ́sàrà tábà ti rí àwọn ẹ̀tọ́ ń ta ọlọ́run ọba fún wa tí wọ́n ń díye lé ọ̀rọ̀ ọlọ́run ọba fún wa lọ́nà òdì lọ́nà ìtọ́ ká kíyèsí pé ó ṣeéṣe káwọn wọ̀nyí kí wọ́n mọ̀ jẹ́ àfọ̀gbọ̀n lẹ́yìn nínú nǹkan tí ẹ̀ka gbọ́yé ibi àyà ilẹ̀ tààtú lánàá ní èdè ọlọ́run bá ní àwọn òbí láì ṣe ìtọ́nà rọ̀jí ọlọ́ni àmì ìdáhùn mọ́lọ́gọ́ èèbò fahum yaktubun. àmì ìdáhùn mọ́lọ́gọ́ èèbò fahum yaktubun. أم يريدون كيدا فالذين كفروا هم المكيدون. àwọn ọba ní àwọn kẹfìrí àmì ìdáhùn mọ́lọ́gọ́ èèbò àwọn ọba ní ẹ̀wọ́ tó dé àwọ̀ àwọn kẹfìrí ni. àbí wọn fẹ́ máa rò wípé ìmọ̀ kọ̀kọ̀ ń àwọn. ẹ rí pé àwọn kèfèrí nínú wọn ni wípé kí wọ́n máa ṣàfitì ìmọ̀ kọ̀kọ̀ sọ́dọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn mùsùlùmí tí ò lálàáfíà Wọn máa wípé àwọn ọmọ àwọn ọmọ tó pamọ. àwọn ọmọ ẹnìkan àwọn ọmọ kádàrá lọ ẹbẹ̀ ọ̀rọ̀ ọba ní ṣé wọ́n fẹ́ máa sọ wípé ìmọ̀ kọ̀kọ̀ ń bẹ lọ́dọ̀ àwọn ni fahum yaktubun. am indahumul ghaibu fahum yaktubun. am yuriduna kaydan falladhina kafaru humul makidun. ọ̀rọ̀ ọba ní àwọn ilẹ̀ àwọn ọ̀gá yìí ṣé wọ́n àwọn afọ́nímọ̀ tafsir wọ́n tún bàrà ní pé àmì dáhùn mọ́ lọ́yìn alìyẹ̀dáhùn àánàhùn àárọ̀ fún mẹ́kátà fún fìlà fìlà tí wọ́n fẹ́ máa sọ pé àwọn mẹ́ntọ́lọ̀ ọba aláà tó kọ síbi láwùn mahfuz tó kọ sínú pátákó eléyìí tó kọ kára gbogbo ilé ayé sí tí wọ́n fẹ́ sọ pé ojú àwọn tó bẹ́ẹ̀ nípa omi ẹ̀kùnbó tẹ́ pé ibẹ̀ làwọn ti ń kọ ní sọ yìí ẹ̀rí bí àwọn alágbègbà ta sọ̀rọ̀ wọn ipò wọn máa ń lọ jí ọ̀rọ̀ ń gbọ́ ní sẹ́mà ẹ̀rí pé gbogbo rẹ̀ àjò wọn kò kọjá ìfetíkọ́ọ̀rọ̀ ní sẹ́mà táyé wọn wọnú sẹ́mà á ń bèlè tàṣẹ wípé wọn dè tó dáhùn. so gbogbo ẹni tó máa sọ pé òun mẹ́kọ̀ọ̀kọ̀ láyé ọlọ́wọ́ bá ń ta wọ́n láyà níbi pé ẹ mẹ́kọ̀ọ̀kọ̀ ọlọ́wọ́ bá ní ẹ tẹ́ bá ń sọ pé ẹ mẹ́kọ̀ọ̀kọ̀ ṣé ẹ rí lẹ́wọ̀n tọ́lọ́ ọba kọ gbogbo nǹkan sí al-mahfuz pátákó tí ọlọ́wọ́ ọba tó ní kí wọ́n ìsọ́ǹbẹ fún ẹnìkan ò lè kú fúri débẹ̀ kó wá ní kí n tó wà ń bẹ̀ ló wọ́n ní túnbẹ̀ ní pé láìsà ìdáhùn ìmọ̀gẹ̀ ó náà ní pé àwọn wọ̀nyí wọ́n ní ìmọ̀ kọ̀kọ́ فهم يكتبون أم عندهم الغيب فهم يكتبون الإمام ابن كثير رحمه الله تعالى قل ليس كذلك níta ẹfẹ́ máa kílẹ̀mù yẹn pé ẹmọ kọ̀kọ̀ pé ibi kọ̀kọ̀ ìmọ̀ kọ̀kọ̀ lẹ fi ń sọ̀rọ̀ níta kọ́ọ̀lẹ̀ ní kọ̀kọ̀ lẹ mọ̀ lẹ fi ń sọ jáde ibi pẹ̀sẹ̀ onílẹ̀ ìsìlẹ̀ áfùrùkàdà ó ní àlámà rí òrí bẹ́ẹ̀ ó fa iná wula yà lẹ́mù áhàdùmọ̀ min áàlì sàmàwà ọ̀dọ̀ àwọn òdòdó ìbá ẹnìkan nínú ẹ ti ń bẹ ní sẹ́mà àbí ti ń bẹ nínú ọlẹ̀ kò mẹ́kọ̀ọ̀kan ìlàlọ́ àfẹ́lọ́gbà ni. ṣùgbọ́n jẹ́ kẹ́nìkan kan tọ̀ ìtí ó ṣẹlẹ̀ lọ́la ẹnìkan kò máa fọ́lọ́ ibi tó ní kálukú òkú sí ẹnìkan kò máa fọ́lọ́ odò tí ó rọ̀ odò tí ó sùn tí ò ní rọ̀ ẹnìkan kò máa fọ́lọ́ ìtò ń bẹ nínú àpò olùkẹ́ ìyá ẹnìkan kò máa afọ́lọ́ Ọlọ́run ọba aláàdìkan ló mọ kọ̀kọ̀. Ọjọ́ tí a yóò parẹ́ ara kọ̀kọ̀ ní ẹnìkankan ò mọ́ àfọ́lọ́. Òjò tí ó rọ̀ tí ó ṣẹlẹ̀ láǹfààní ẹnìkankan ò mọ́ àfọ́lọ́. Ìtọ́jú bẹ nínú àpòlùkẹ́ ìyá nígbà tó yóò dúró sóbìnrin la ẹnìkankan ò mọ́ sápọ̀ ní òjẹ́ ní àbákò ẹnìkankan kò sí sàkóso nígbà tó kọ́ dúró sára látọ̀ pàdé ara wọn kò sísà tó lè ọmọ ọba sì ti mọ̀ pé ọmọ tó ń bọ̀ àkọ́ni ó jẹ ọmọ ọba nìkan ló mọ̀. ọmọ àtàdìrí nafsun mẹ́ta takisibu gọ̀dá. ìjì ó ṣẹlẹ̀ sọ́dà lọ́la nìkan kan ò lè sọ àfọlọ́. ọmọ àtàdìrí nafsun bí ayé arúdín tamú. ẹnìkan kan ò lè sọ pé bí báyìí ni ó kù sí. inna Allaha alimun khabir. sọ àyà ìsọfúnni dáhùn mọ́ lọ́gọ́ ẹ̀ẹ́fẹ̀ ọlọ́run bá ní sí wọ́n fẹ́ máa sọ páwọn ọmọ ìmọ̀ kọ̀ọ̀kan ní. fahum yaktubun. kọjá pé ibi tíra ìmọ̀ kọ̀ọ̀kan yìí ni wọ́n ti wá ń kọ àwọn àṣẹ tí wọ́n ń sọ yẹn jáde. àwọn àfọwọ́n onímọ̀ tafsir wọ́n ní kò sẹ́ni tó máa mọ̀ kódà ànábì wa sọ̀rọ̀ lọ́wọ́ àrọ̀ sọ̀rọ̀ ànábì gan ò mẹ́kọ̀ọ̀kọ̀ ẹ́ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ìwọ̀nba tọ́lọ̀ bá fi mànábì ànábì máa ń sọ̀rọ̀ lọ́wọ́ àrọ̀ sọ̀rọ̀ kò sẹ́ni tó mẹ́kọ̀ọ̀kọ̀ àwọn sọ̀hábà gan wọ́n ẹ̀ mẹ́kọ̀kọ̀ alọ́wàkù pàtà sọ pé àwọn yẹn ò mẹ́kọ̀kọ̀ ọlọ́ọ̀bá ní kula qulu lakum indi khaza'inullah wala a'lamul ghaiba wala qulu lakum inni malak ọlọ́ọ̀bá ń sọ fún wọn pé ìyìn tí wọ́n ń kọ orin láti ṣe ìyàwó ìgbà tí wọ́n rí ànábì sallallahu alaihi wasallam àwọn tí wọ́n ń kọ orin tí wọ́n fi ń kí ìyàwó tó fi ń do ìyàwó nú tó fi ń dá ìyàwó lára yá wọ́n ni wà fina rasul ya'lamu ma fi ó ní ànábì ti dé báyìí o òjíṣẹ́ ọlọ́run tó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ànábì ní dá èyí ọkùnrin ló ti dẹ̀kọ́ ọkùnrin fi tó sọ yẹn lẹ̀ ó lọ èyí ó jẹ́ ọ̀rọ̀ dáadáa mọ̀ sọ̀yẹ́ jẹ́mọ̀ sọ̀yẹ́ so àwọn sọ̀lá àlọ́ sọ̀lá anábì ò díjú níbẹ̀ wípé òfin náà rọ̀ sórí alámọ̀ fìkọ́dì anábì tí wá ti dé o tó mọ̀lá bá wá ní àwọn oní búrúdà ẹ àwọn àwọn súnfí oní búrúdà tí wọ́n ròyìn anábì wípé òun náà ni ọ̀mẹ́ni olómìkà ilmọ̀lá òfin wà nínú mọ̀ anábì sọ̀lá àlọ́ ó ní ilmu lawhi wal qalam. ya akramal khalqi ma li man aluhu bihi siwaka inda hululil hadisil umami. àwọn oníkúrúdà àwọn sùfù tó máa ń ṣe owó kí wọ́n máa ń ṣe mọ̀lúdì nínú orin tí wọ́n máa ń kọ yóò sọ yìí pé ya akramal khalqi ìwọ ànábì tó pé wọ́n lọ́la pọ̀lúdì máa lì man aluhu bihi kò sẹ́lómi tí mo fẹ́ lọ sábà siwaka tó ti wà ànábì lọ ń pẹ̀lú olè hádìí tẹ̀lẹ̀ nígbà tí wàhálà bá dé àwọn àdánwò tí máa ń wá báyàn kò sí. nínú àwọn ní ẹ̀rọ owó tí ó yà nábì o wọ́n ní pé nínú ọlá àwọn ànábì o náà nílé ayé àti orogún rẹ̀ tó jẹ́ sẹ́mà àmìnà olómíkà ìmọ̀láhì ọ̀fà nínú mọ̀rẹ́ ni ìmọ̀láhùn àti kọ́lá ìmọ̀láhùn àti kọ́lá mi yẹn ni pé ìtí kátàkàdá kọ sí láwọn ìmọ̀ àfọ́s nínú ìwà ànábì ọ̀rọ̀ burúkú lọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ kí lápẹjẹ mọ́ ọ̀rọ̀ burúkú ní táfìlọ́ dà lẹ́yìn ní pé wà fi ilẹ̀ rọ̀ só yá ara mà fògọ́dà lẹ́mi ní láà dáyé ọkùnrin lẹ́tí ẹkùnrin mọ́ sọ bá mọ́ nítorí ojú sọ náà nìkan máa sọ àdúrà rí mẹ́rin wípé a lè dá wa nínú dùn tá ń ṣèyàwó ṣùgbọ́n kó má kọjá ẹnu àlọ́ Allah subhanahu wa ta'ala Ọlọ́run àmì ìdáhùn al-ghayb fahum yaktubun. Ìdáhùn al-ghayb fahum yaktubun. Am yuriduna kaydan falladhina kafaru humul makidun. Ọlọ́run bá bí àwọn kèfèrí àwọn onírọ́. Ọlọ́run bá ní sí ẹgbẹ́ kọ̀kọ́ ní. Gẹ́gẹ́ ibi tí ra kọ̀kọ̀ yẹ kí la fi kọ̀kọ̀ yẹ jẹ́ bẹ́ẹ̀. Ìmọ̀ tí wọ́n kọ sílẹ̀ ọ̀dùnmáfù tẹ́ ẹmọ ẹgbẹ́ kọ́ bẹ̀rẹ̀ tẹ́ pé ìbẹ̀lẹ̀ tí kọ̀ọ̀kan wá. ربنا أم يريدون كيدا أم يريدون كيدا فالذين كفروا هم المكيدون الله بك سوى بل يريدون كيدا ẹ àníbi mẹ́ta àwọn olówó àwọn náà ń bà páwọn ọmọ kankan ṣùgbọ́n yuriduna kayda wọ́n ń dètè láti padà wà wà nábìrún sọ̀lá. tẹ̀wé bí wọ́n sọ pé àwọn ọmọ kọ̀ọ̀kan ẹ̀fà nábìrún ilé ẹ̀kú lọ́wọ́ ọmọ kọ̀ọ̀kan ń tẹ̀ àwọn ọmọ kọ̀ọ̀kan ẹni bó sọ pọ̀ wà náà nìyẹn ẹ bá rí àwọn àfọ àsúnà tán sọ ìró fún yín tán sì wá àsí fún yín tẹ́kàn fún yín ní mọ́nà alùpùpù ẹ lọ́sẹ̀ kan téèyàn lè máa wẹ̀. ẹfẹjọ yẹn gbé ẹjọ́ ẹjọ́ ẹjọ́ àdìsí àdìsí àdìsí ẹ bá wa wọ́sẹ̀ àbígbẹ́rẹ́ kọ́ dájú sọ́ra téèyàn lè jọ àbí òkà àtajà. ọlọ́ni àmì orí ìdúnà kẹ́hìndá àìbálì orí ìdúnà kẹ́hìndá ẹ rí gbogbo ìfòsókè sódò súnfí lórí téèdù rẹ̀ gbogbo wàhálà rẹ̀ lọ́sàn-án lóru ẹ̀yọ́ oníṣúrẹ̀ ìbá ìfà ìbá ìwọ̀kẹlẹ̀ téèdù náà ni lérí kí dáwà ẹ̀sìn òdodo ọba àgbálẹ̀ ọlọ́ọ̀bá ni a yóò rí ìdúnà kẹ́ìdá ọlọ́ọ̀bá ní ìtí ń bẹ lọ́kàn wọn náà ni kìí ta wọ́n fẹ́ pètèpèrò láti bá dáwà wà nábì jẹ́ sọ́lá alẹ́dìnà fàlàdínà kẹfàrú ohun makidun àwọn ọba ní jẹ́ oyè wà nábì sọ́lá alẹ́sàlám àwọn ọba ní afọwà ibn Kathir ó ní àmì orí ìdò àwòlá ibi kó lè máa dá fi rasul ọ̀fìn dé gúrúrù nà sí àwọn wọ̀nyí ní gbogbo jẹ́ sọ nípa nábì nígbà ẹ̀sìn wọ́n fẹ́ fi ta àwọn èèyàn ní kẹ́lẹ́ bá dáwà nábì jẹ́ sọ́lá alẹ́sàlám Fẹ́lẹ́dínà kẹfẹ̀rù humulmakidu. Àwọn ọba ní àmáwọn kẹfẹ̀rí humulmakidu. Àwọn náà ni ìpètèpèrò wọn, orí wọn náà ni ó dàbí padà. Wọ́n dàbí wàyẹ̀ kúrò náà, wàyẹ̀ kúrò lọ́, ọlọ́ ọ̀hẹ́rìmà. Gbogbo ète tí kẹfẹ̀rí bá ń te, gbogbo ète tí kẹfẹ̀rí bá ń pa, gbogbo náà tẹ̀, tí kẹfẹ̀rí bá ń dá àti mùnáfìkì orí wọn náà ni ó padà sí torí pé òdodo nǹkan kan lè mí òdodo mọ̀ lékè náà ni ó lè bá wo bó bá lọ tó bá gbọ́ àwọn àfáà kan ní ẹ máa gbé àwọn èèyàn kẹfí máa wọ́n sọ ẹ pa èèyàn ẹ jẹ èèyàn kẹ lè jẹ èèyàn àwọn àfáà kan sọ pé à ọlọ́run àbọ̀rọ̀ pààyàn ẹ rí i pé èrò lè pọ̀ lọ́dọ̀ àwọn tẹ́ ní kẹ jẹ èèyàn kẹ lè jẹ èèyàn ṣùgbọ́n tó bá padà yá tó bá pa ẹnìkan tó wá jára àdúgbò yìí àbẹ́ntẹ́ wò lórí tẹ́lì ẹ rí i pé ẹ pàtàkì bá àṣẹwọ̀n àfọ òdodo tí wọ́n ń sọ òótọ́ ni bàbá wa sọ yìí pé ẹ̀kúlé òdodo kò sí yẹn lójú bí yóò bá gba bẹ̀ lánàá yóò gba bẹ̀ lánàá. ọlọ́ni abiyúrí ìdùn náà kẹ́dá alẹ́dí náà káfàró umul makidun. am yuriduna kayda. فالذين كفروا هم المكيدون فكيدهم إن يرجعوا على أنفسهم ètè wọn èyí orí wọn náà فالذين كفروا هم المكيدون tó tí kébèrè bá ń pèsè pèrò tó bá ń dára ẹ̀sọ́kẹ́ orí yín náà ni Yorùbá náà sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní kan tó ta fàsókè tó yí dó borí níbo lọ́fà ń pa àràbọ̀ ẹ́ orí ẹ̀ náà ni tó kèfèrí tí pẹ̀tẹ̀pẹ̀ lórí ẹ̀sìn ẹ̀sìn ìgbúna ni ò tó fi wù náà rọ̀lọ́ wọ́láhùn mo ti mùnà ọlọ́kàlà ọlọ́run ọba yóò iná ẹ̀sìn ọlọ́run ọba ṣe kí ni o tó tẹ̀ kò sẹ́ni tó lè parẹ́ ìtẹ́fùmọ̀ mọ̀rẹ́ sẹ́ni tọ́lọ́run ọba sọ ibò wà nàìjíríà káfíńkọ́n màkìlú gbàmí ti bá mọ́ rò pé ah, ah, àwọn tó bá nàbí sọ̀tá káná lè rí ìdí sẹ̀rẹ̀ lẹ́yìn báyìí inú wọn mọ̀ bàjẹ́ gan torí tẹ́bá rí báwọn yẹn ṣe dá yùn yùn níbi tí wọ́n ti tẹ́ àbúmẹ́kà gẹ́sẹ̀ ẹni wípé ẹni tó bá jọ́ta ànábì tó bá débẹ̀ yóò mọ̀ fọ́ lórí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bọ́ bẹ́ẹ̀ ò débẹ̀ tó bá wọ̀ lórí tẹ́lẹ̀ gan ó rí àwọn èèyàn ìrọ̀lẹ́nu rọmọdọ́nù àwọn tó ti sin haram maki in Ramadan ní wẹ́rẹ́ tàbí Ramadan yìí wọ́n ti lé ní eleven million tí ọ̀tá àtẹ́ni kí wọ́n bẹ láyé yàrá yìí ló wọ̀ nù aṣọ àná mi kí wà gbọ́ ha wà lẹ́yìn ìdá sájà máa wà dá àkàrọ̀ gbọ́ àmì àkọ́lá wà lẹ́ àkàrọ̀ tó fẹ́ràn lẹ́kọ̀ọ́ lẹ́kúrà wà lẹ́ sáwù fàyò tí ìkàrọ̀ bùkà pàtà ọ̀gbọ̀. téè bá máa ronú sọ̀rọ̀ ọlọ́run ọba dáadáa èyí ó mọ̀ pé ah, ọlọ́run ṣàánú àdébísọ̀rọ̀ náà gbogbo àwọn tí wọ́n wá pètèpèrò ànábì jọ náà àwọn dà. wọ́n lákòókò tán dáadáa wọ́n nígbẹ̀yìn dáadáa ọlọ́dún falẹ̀ ẹ̀dí lákàfàrú wọn ó mọ̀lẹ́mọ̀kì dùn. ọ̀rọ̀ mi rí dùn náà kẹ́ ìdá. Fàlàdínà káfàrú humul makidun. Àwọn ní àwọn kèfèrí gan náà, orí wọn náà ni ète wọn yóò padà sí. A ti sọ náà àwọn ète tẹ́pà ní Dàrú Nàdíwà. A ti sọ Sọ̀yífà Mọ̀kọ́tà. Gbogbo àwọn ète ìgbésẹ̀ wá dáa tó sẹ́rà nìbí. Sọ́làsà. Nígbà tó sọ yí pé, ẹ̀sẹ̀tàrọ́ bá sùn bí ìhìrọ̀ ìbàlùmọ̀ náà. àsopọ̀ yẹn lọ lórí ẹ̀. Ẹ ikú fẹ́ ẹ pa àwọn tó ní kúfẹ̀ ẹ̀ pà náà bì àtàlẹ́bí sàlá wọn ti jọ kú báyìí ta ni ayé tó ń sọ̀rọ̀ rẹ̀ ní dáadáa tó ju àtàlẹ́bí lọ sàlámà. sọlá ní balẹ̀ ní ilẹ̀ káfárú. أم لهم إله غير الله سبحان الله عما يشركون. àwọn àfọ àníkí ni kẹ́hìndù táwọn akẹfẹ́ rí ṣe amúyúrí ìdúnà kẹ́yìdá wọn ní kẹ́yìdù mẹ́ta ni alákọ̀ọ́kọ́ alhamsu àbí ẹ̀kọ́ wọn hà bá sá rẹ̀ wọ́n ṣe hasuru fún wọ́n tì wọ́n mọ́lé wọ́n bá wọn ṣe ọdún mélòó ọdún mẹ́ta alhamsu ẹlẹ́ẹ̀kejì alkọ́tù wọ́n pẹ́ wọ́n gbèrò pé àbí káwọn pa ẹlẹ́ẹ̀kẹta alikraj káwọn lè kó nù wọ́n yẹ kúrò bí kalẹ̀ rí ní káfárú ẹ́ ní màdá ìyókùrùjú àwọn yẹ kúrò nígbà táwọn kèfèrí tí wọ́n ń pète pèrò wípé àbí káwọn olùdíjà náà ti pa ní sọ́nà káwọn olè pò nù lọ́nà wàá mẹ́kàrọ̀ wàá mẹ́kàrọ̀ lọ́ Allahu khairul makirin. Àṣìká pa síká eh, yusbituk wàá jẹ́ kúrú bí kàlẹ́dín kafaru yusbituk àwọn yaqtuluk àwọn yukhrijuk mẹ́ta ìrẹ́ nígbà táwọn kèfèrí ń pète pèrò pé ṣé ká dè mọ́lẹ̀ ká fúnlẹ̀ mọ́ àbí ká pa àbí ká lè pò nù ṣùgbọ́n kò ti bẹ́ẹ̀ pẹ̀lẹ́ ní ilẹ̀ káfàrú ó mọ̀ ní Amlahum ilahun ghayrullah subhanallahi amma yushrikun. Ọlọ́ni kí ni tó ń bí àwọn akẹfẹ̀ẹ́rí ń mú fúkà? Ọlọ́ni amlahum ilahun ghayrullah. Ọlọ́ni bá alahum ilahun ghayrullah ìjẹ́ wọ́n tún ní ọlọ́ọ̀bà míì lẹ́yìn ọlọ́run ní aláhùnmí láhùn ìjẹ́ wọ́n tún ní ọlọ́ọ̀bà míì tí wọ́n gbà pé ń lọ lọ́ọ̀bà lẹ́yìn ọlọ́ọ̀bà òsì dáhùn ẹ̀rọ pẹ̀lú sọlọ́ọ̀bà mi lódodo gbogbo tí wọ́n سبحان الله عما يشركون قال سبحان الله عما يشركون mímọ́ ni fọ́lọ́run ọba náà níbi ìranù ẹbọ táwọn kèfèrí tí wọ́n fi ń lé ọlọ́run bá هذا تنزيه لله سبحانه وتعالى ọlọ́run ọba ó fọ ara rẹ̀ mọ́ kúrò níbi ìranù subhanallah amma ọlọ́wọ́n bá mọ́ ju kí ẹ mọ́ sọ pé ọlọ́wọ́n bá ní olúwa mi kẹ mọ́ sọ pé ẹ ní olúwa mi tẹ́sí kí ni o tẹ́ẹ̀mẹ̀ pè lọ ọlọ́wọ́n bá mọ́ ju bẹ́ẹ̀ lọ gbogbo ẹ tó bá tún pọ̀ ọlọ́wọ́n bá mi kẹlẹ́ àwọn alábá ṣe máa ṣe wọ́n ń pe láàtà wọ́n ń pe ùzá wọ́n ń pe mọ̀nẹ́tà wọ́n ń pe ìbálù wọ́n sàrò ní owó ẹ̀ lórílẹ̀ rẹ àwọn tó ní làákàyè nínú wọn ń bá wọn pè é tí fitra àwọn ò bàjẹ́ kẹlẹ́bí ta ni zayin ibn amr ibn nufayl wọn bá gbé wọn wọn ni olórí àrọ́bá wa ní ìdáhùn alfa rọ́bì àdínú ìdàdùkú simatil omar azartu lata wal uzza jami'a kadhalika yaf'alu rajulu abasi tó ẹni tó bá ní làákà ìkan kò ní ṣe sí òṣà òkúta láti ilé wọn lọ bókúta yẹn ó wá gbẹnu ilé òǹkúrò òun ta kó sínú alẹ́kìnrin kan nínú àwọn tó ti lọ bí i ibn jaro dàbí nǹkan tí ma ṣe mistake orúkọ rẹ̀ ó gbé òkúta wálé ẹ̀mẹ̀ gígẹ́ ẹ̀gbẹ́ block block ẹ̀mẹ̀ ẹ̀dá block tàbí kọ́límẹ̀ sẹ̀kú ó sì láti fọ́ orí ayọ́ ẹlòmí sọ náà ọba rẹ̀ ndókọ̀ wa fẹ́ gbé bó ṣe fẹ́ gbé láti lùkẹ́ síbi kan bá jábọ́ kan fún ọgbà ọlọ́run ti fọ́ àgọ́ ló jẹ́ kúfù àgọ́ ìmí náà wọ́n sọ wípé ẹyẹ yàgbẹ́ lórí òòṣà rẹ̀ ah, wọ́n pẹ́ pé òòṣà yìí bá jí ọlọ́run bóò lẹ́yẹ ṣe lè wá yàgbẹ́ lórí ọlọ́run ọ̀dà mi wọ́n tọ́ sọ pé wọ́n kan ọlọ́run bá gbélé jù rẹ̀ wọ́n kọ́ ọlọ́run tó lè rẹ́sìkò ara ẹjọ́ lè rẹ́sìkò ara rẹ̀ tó yẹ rẹ́sìkò rẹ̀ ọlọ́run láńkà ìlàsẹ̀ níṣẹ́ ẹ̀yẹ fẹ́ na ọmọ ọmọ wa lọ sáà ẹni pé agọ̀ ní tẹ́bẹ̀ so ẹgbẹ́ yẹn máa sáré ta ẹgbẹ́ yẹn máa bọ̀ nǹkan tó bẹ́ẹ̀ tẹ́ni tó bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ bá rí ni àà tí ì bá sọ lé alágbájá sọlọ́ ọba subhanahu wa ta'ala ó ń mẹ́ kúrò níbi nǹkan táwọn yẹn fi ń lẹ́la ní orogún ìmẹ̀bọ̀ ẹni pa ti bèrè bèrè kan lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe ibi àlólùdù àtòjì bàbá ńlá yín ẹ sọ ẹni tó ń tó dáhùn ẹ sọ ẹni táwọn èèyàn sì kó ń tó délé ayé orúkọ ẹ̀sọ́ fóònù ọlọ́run ilẹ̀ yorùbá àtìgbọ́ ìgbà wo ló dé kí ní ṣẹlẹ̀ láyé ìgbà kó tó dé tó láti pé wọn ò ní rí fún ní rí dàpọ̀ ó kàn máa wá àwáwí subhanallah amma ìṣòro naza allah subhanahu wa ta'ala nafsahu ọlọ́run bá fọ ara rẹ̀ mọ́ kó níbi ẹbọ eléyìí tí àwọn ẹlẹ́bọ eléyìí tí wọ́n fẹ́ fi mọ́ra ìgbà yìí náà anna adil asnama bá àtìlá ó lè fi hàn wá pé gbogbo òrùsà táwọn èèyàn ń sìn lẹ́yìn Allah ìrààrò ni o wà á nàlọ́ munazzahu subhanahu wa ta'ala an kulli sharik àti pé ọlọ́run ọba yẹn ọba tó má kúrò ní gbogbo àńlórogún olórogún olọ́pàá kan ẹnì kò bí ọlọ́run bá àbùsùn subhanahu wa ta'ala amma yushrikun. Now. أم لهم إله غير الله سبحان الله عما يشركون وإن يروا كسفا من السماء ساقطا يقولوا سحاب مرقوم فذرهم حتى يلاقوا يومهم الذي فيه يصعقون يوم لا يغني عنهم كيدهم شيئا ولا هم ينصرون وإن للذين ظلموا عذابا دون ذلك ولكن أكثرهم لا يعلمون àwọn ọmọ abẹ́ sọ ìwà kèfèrí fún wa ọlọ́run bá fẹ́ jábẹ̀ وإن يروا كسفا من السماء ساقطا يقولوا سحاب مركوب àwọn ilé àwọn kèfèrí ẹgbọ́ wọn èé gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu àfìgbà tí wọ́n bá tó rí parun wọ́n bá sì rí parun tán náà náà náà wọn tún nígbà ọlọ́niwà ẹ̀yàrá kìsfà mìíràn sàmà sàkìtàn ọlọ́run bá ní táwọn kèfèrí wọ̀nyí tí wọ́n bá rí kìsfà àmì rí kìsàfà ní kìsìfà mọ́fúrán kìsàfà jẹ́nà ọlọ́niwà yíya rọ́ kìsìfà mílẹ̀ sàmà ìsà akẹ́kọ̀ tí wọ́n bá rí kíkùn àdá ẹmẹta pẹ̀lú ògúlùtú ọlọ́wọ́ bá ní tí wọ́n bá rí ògúlùtú sáàkìtọ́ tó jábọ́ mílẹ̀ sàmà láti sẹ́mà wáyé ọkí spamina samai sáàkì tán tí wọ́n bá rí ògúlù tú láti sánmà tó já gbọ́nà yàkúlù sàábùn màkúrò. ويرى كسفا من السماء ساقطا يقول سحاب مركوم. ìtọ́lọ̀ bá ń sọ ní àyà ìlú wípé jẹ́wọ́ wàhálà gbọ́dọ̀ ṣe rí nìyẹn kèfèrí náà máa rò pé àwọn wà lójú ẹ̀rí tí òun ká tí ó yáyá ẹgbẹ́ ẹ̀yìn tí ń gbàwẹ̀ ń fi àjẹrà yín ẹ̀rọ ẹ̀mọ pẹ̀lú ẹ̀sìn tọrọ ọ̀rùn kò sí kò sí àkóso àgbàwẹ̀ kò sí kìsì kan kò sí kò dà kìíní. yóò tún bá ṣe wá àti wárẹ́lẹ́ à ah, ẹ̀mọ náà mo lè ṣe wá ń kó pẹ̀lú òru yìí yóò tún bá ṣàánú rẹ ẹ̀ńtẹ́ kí wọ́n bá ṣe sàmà táwọn kèfèrí bá rí ògúlùtù láti sẹ́mẹ̀ sáà kìkọ́ni tó fẹ́ dálé wọn lérí yẹ̀kúlú sàhábùn mọ̀kù kàkà tó yẹ kí wọ́n gbà pé à ah, ìyá ọlọ́run lélẹ̀ o yẹ̀kúlú sàhábùn wọn ò ní rárá kí òtúmọ̀ kankan wọn ò ní ojò ẹ̀sùn jò tó sú bìrìbìrì iná gbéra wọn gùn bí ẹbí ká sọ pé wọ́n pè ní yìnyín sẹ́mọ̀ yìnyín sẹ́mọ̀ yìnyín ẹ̀ sẹ́mọ̀ yìnyín náà tó bá bọ́lẹ̀ gbì ó lè dún bí òkúta àbí ẹ̀kọ́ tí ó fẹ́ di òkúlùtù bí wọn ó sì pé nu pé eléyìí èkó míì wọn ò ní rí ìyá ọlọ́run ọba wọn à ní rí gẹ́lẹ́ bí ìyà torí pé wọ́n ń rò wípé ojú ọ̀nà làwọn ṣe kí làwọn wà yorùbá yọ̀ níjẹ̀ máa wàyí yàrá o kispan minasama ayé sa akitọ́ yakulu sahabun. مرقوم يروا كسفا من السماء ساقطا يقول سحاب مرقوم الإمام ابن كثير ní àwọn mùnà àwọn kèfèrí Ọlọ́run bá ń sọ nípa ìsàkókò nàkí wọn àti ìgbéraga wọn àti ìsọpẹ́ bá a ṣe máa ṣe rèé tán bá rí Ọlọ́run àléyìn ọ̀gbọ́n àbí tán bá rí Ọlọ́run bá fi nǹkan kan jẹ wọ́n níyà láti sánmà lámà sọ́dà kú wọ́n lámà àìkọ́nù wọn à ní gbà wọn à ní gbà pé ọlọ́pàá wọn wí. bali yakulun ṣùgbọ́n wọ́n sọ yìí pé sahabun mako wọ́n lè wo àwọn òkìdí ṣúṣù tí máa tí máa fọ́ọ̀mù tí ó dìbì ẹyin yìnyín ní sẹ́mà yìí ló jábọ́ ọlọ́run òbínú sáwọn ẹjẹ fún yín lápòjúwe ntọ́lọ́ ọba ń sọ yìí ṣé ẹ máa ń gbọ́ kùsù ọ̀kùsù eclipse of the sun àti eclipse of the moon ọ̀sán dòoru kó rú dọ̀sán anábì sallallahu alaihi wasallam anábì jẹ́ ká gbọ́ yé wípé ìbínú ọlọ́run ọba ní ọlọ́run ọba fi mọ́ báwọn èèyàn wí ẹgbẹ́ tó bá sẹ́yà níbi ọ̀rọ̀ tọrọ àforíjì ẹ bá ti rí ẹ tọrọ àforíjì ẹ sọ́lá kọ̀ ẹ kírun bọ̀ lọ́dọ̀ kèfèrí ṣé yóò rí ẹ̀mí báyìí yóò ní normal normal things bí yẹn yóò wá scientific proof láti púrúfù wípé láwọn àsìkò kan ọ̀sán ṣe kí ni o ọ̀sán ó máa dòun òru ó máa dọ̀sán kò ní rí gẹ́lẹ́ bí ìgbàwí ṣe àlàyé ayé jẹ̀mọ́ kò ní rí nǹkan yẹn pé ọlọ́run fi máa wí àwọn sọ pé wà ní yàrá kìsìpàmìlẹ̀ sàmẹ́ yẹ̀kúrú sàkìtọ́ yẹ̀kúrú sàhábù mọ̀kúrú tí kẹfẹ́ rí tọ́lọ́ máa fi yà á jẹ́ láyé láti lè bá àjẹkóró onúpìwàdà òní rí nǹkan ẹni bá wí orí pọ́ bìlíìfù pé ojú ọ̀nà ló wà ẹ tó lọ owó bàtà ilẹ̀ wa ń jó lẹ́sẹ̀ lẹ́gbóná ilẹ̀ ń jó lẹ́sẹ̀ wọ́n dà alàgbà ẹ̀ sí owó bàtà lẹ́gbóná pọ̀ ẹ̀ẹ́dẹ̀ eléyìí òòrùn eléyìí òtúbà kẹkẹ eléyìí kẹkẹ ni àmì pé olúwa ń yọ́nu lọ́wọ́ gbogbo tó lọ fi bá wọn wí wọn ní sẹ́kì wọn ní rí wọn rí ibì kan tí wọ́n ti lọ tí wọ́n ti lọ eléyìí níbi tí a dùn sí ní ìrọ̀lẹ́ inshallah rahman tó bá di lọ́la bí ìdílé láì lọ́wọ́ àgbẹ̀fà á parí sóra yẹn ibi tá ti gbé náà nì torí kó ní àjọṣepọ̀ pẹ̀lú àyà tó tẹ̀lé